ọgá ẹrọ má dákẹ́ àdúrà ọmọ yorùbá a ti fa wèrè ní nípù wàhálà <laughs> ọmọ yorùbá àyọjà ń pè yorùbá wuyì ẹ pa ya lẹ́rìn ẹ ṣàfẹ́ rẹ́rìn ṣá òkè yorùbá wuyì platform kò sí ní pressure lẹ àwa ò lè lápá attention wọn náà ń wa ọmọ yorùbá tí ń bọ̀ á gbé <laughs> mi pé mo ga tí tírélà ní kẹ́ gbé wa o mọ́mì mi tó wà lọ amẹ́ríkà ẹ wá ti ń lọ security ni ẹ gbé dá ẹ wá kó security dá ni ẹ gbé tírélà àbí àjàgbéjò ní kẹ́ gbé wa concomitation sangamation pampamation ebe ẹ̀ dẹ́bẹ̀ kó alẹ́ ẹ̀ ní good leadership àìhùn mi ò gbóyìnbó pressure ti wà ẹ̀ dà ẹ̀yin ò lè ṣe olórí ìlú ẹ̀ ọmọ yẹn bú Trump tó láyé ìgbà yẹn ex president of eh, um, America èèyàn mélòó ni Trump kó kẹjẹ wọrọ tó yẹ kó rí bẹ́ẹ̀ ló ń pè bẹ́ẹ̀ o àti ìwọ oníwàyó yẹn gbogbo yín lẹ̀ ń bu Tinubu ń gbà yẹn yàrá ìyá yín mélòó ni Tinubu kó ṣé ẹ̀ ń ṣeré ní abẹ́ ń ṣeré àwọn àwọn ṣoṣo ẹgbẹ́ ẹ̀ ló ń dẹ́rù bà wọn á gbé yín wọ́n ti kọ́ yín sí kinní kan wò Amẹ́ríkà táwa mi bì ẹjọ́ tó wà níwájú wa lamẹ́ríkà mi bì ó kọjá ìwé òwèrè tí wọ́n ń gò yẹn America, bí ìlú ṣe máa da make america great again ayé ń jà sí joe biden ó ń ta lórí ẹ̀ ń gba lórí ẹ̀ president sì ráyè wèrè tó wá bí ìlú ṣe máa da àwọn ọlọ́kẹ́jọ́ olóṣì kan ba àwọn kan sọ pé kinní kan mi ò lè sọ ní uk ní france o àwọn ti táwa wà yìí new york táwa yìí the city that never sleep ṣáà àwọn aráyè gbàdí ẹ̀sìn aráyè wèrè àwọn agbéyàbọ̀ dání àwọn abẹ́rẹ́ ojú òfò sórí àwọn aṣọ kan máa fi ẹ́ para máa fẹ́ máa ṣeré ó yà jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu <laughs> ìyá ni wọ́ndà dúpọ̀ oníwàyò àwọn sòsò ẹgbẹ́ ẹ̀ ló máa fi yẹn dẹ́rùbà kó ń ṣà àwọn abá òṣò ń ṣeré ní àbò ń ṣe o ò ní fẹ́ ta sára sára ọjọ́ ká rẹ́rìn díẹ̀ ẹja <laughs> ẹwà jẹ́ arẹ́rìn arábìnrin yóò lè pa ó lè pa wá o àmọ́. nígbà àsìkò rẹ fi máa mọ̀ bóyá náà

assured pé wọ́n ní pé wọ́n kọ́ ẹ̀ṣẹ́ àwọn rest assured mo ti sọ tèmi ahead of time so ẹ lè ẹ lè sọ pé wọ́n ní anoma tí a pé yẹn wà fún yín tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ wà rest assured ẹ̀yin tẹ wà ní UK wọ́n máa dọ́dọ̀ yín ìwọ́n tó wà ní Burkina Faso be rest assured wọ́n máa dé ọ̀dọ̀ yín. ajá náà sí ìjìnlẹ̀ <laughs> ó máa jà gbọ́n dáadáa àgbọ́n ṣògùn kọ́ o wọ́n á jàgbọ́n dáadáa tó bá tún rí omi àgbọn kó máa mú sí ó ṣoògùn kọ́ gan tó bá rí pùrọ̀ àti gàrí gbígbẹ kó máa jẹ ó ṣoògùn kọ́ <laughs> ìwọ́n tó bá ní Germany ìwọ́n tó bá ní UK ó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé àwọn president àwọn ìlú yẹn ló ń fún wọn lówó oúnjẹ bí rest assure wọ́n máa kàn lọ́rọ̀ lẹ́kọ̀ọ́ ìwọ́n tó wọ̀ ní England bí ìrẹ́sọ̀ ṣùọ́ ọmọ ọkùnrin lọ́rọ̀ lórí ó yẹ ká lùlù sí ìwọ tó wà ní Germany bí rẹ́sì ṣù ọ́ ọmọ lórí pé ìwọ tó wà ní UK bí rẹ́sì ṣù ọ́ ọmọ lórí pé ìwọ tó wà ní Israel bí rẹ́sì ṣù ọ́ ó yẹ ká wọ́n tó bàbá wa lùlù sí it just dey make me laugh ṣá wẹ́ olóòkè máa pa wá lẹ́rìn ó mú aṣeré ni kò sí wàhálà mú aṣeré jẹ́ agbọ́n ẹ̀ ọ̀ṣẹ́ ọmọ. ǹjẹ́ ẹ̀ peter mi ẹyin tẹ̀lé wa ní amẹ́ríkà ní gosong country ẹ wà rest assured gosong country ní rest assured ẹ kàlẹ́ ẹyin yẹn ni mo ṣe ní time ẹyin kan wà ní yorùbá land mi ò fẹ́ gbé iṣu yìí láti inú nàìjíríà ìtòrí nàìjíríà sí is another country yorùbá nation ni èmi so. so àwọn ọ̀tá contact Nigeria Nigeria á fara kan wà ní Yorùbá land. nineteen ni ẹ <laughs> nineteen wọn ní nineteen èèyàn Nigeria to you is another country <laughs> America to you is your country right <laughs> you see orí àwọn dìdì tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn hey, ké mama o abeg dey use your medicine ló dé síbẹ̀ náà làwọn èèyàn gọ̀ tó ni be rest assured ìwọ tó wà ní Germany be rest assured ìwọ tó wà ní England be rest assured ìwọ tó wà ní US be rest assured ọmọkùnrin lọ́rọ̀ lẹ́yìn pé be rest assured ọmọkùnrin lọ́rọ̀ lẹ́yìn pé be rest assured but Nigeria to you is another country o lè lọ mú yàn Nigeria torí pé o mọ̀ pé irọ́ ló ń pa ṣé bó sọ́kọ́ ti gba ilẹ̀ Yorùbá fún wa then kí ló fàjà ní Nàìjíríà <laughs> ọba bí ẹ̀dá pé Tinubu pé ọlọ́pàá Nàìjíríà pé Tinubu bóyá máa péjọ bá ìdánwò ọmọ àtàwà níbi pé Tinubu ọmọ àwọn tó wà Nàìjíríà náà wọ́n sọ pé òun fẹ́ bẹ̀rẹ̀ láti Nàìjíríà ah, <laughs> Nàìjíríà is another country America ńkọ́ America is your country sọ̀rọ̀ jàre I like my I like cruise mo like ẹ bàjẹ́ ọ̀pọ̀ like cruise èmi náà like ẹ sọ̀rọ̀. bí ẹ lẹ́sẹ̀ sí ọ. bí ẹ lẹ́sẹ̀ sí ọ ọwọ́ tó wà ní Germany you rest assured ìwọ tó wà ní England you rest assured ìwọ tó wà ní England you rest assured ìwọ tó wà ní UK you rest assured ọmọkùnrin lọ́la lẹ́yìnkù you rest assured ọmọkùnrin lọ́la lẹ́yìnkù. àṣàṣì ni gbogbo yìí o apààyàn ni unfortunately nígbà tẹ́ ń rọ ẹjọ́ tẹ́ ń sọ̀rọ̀ sílẹ̀. Sunday nítorí ẹ̀ ìdá wọn ràn yín àbí ẹ̀ ń jẹ fún wọn or whatever ẹ̀ imply that ó wà ẹ̀rọ ẹ̀ imply ẹ̀ nítorí wọn lè fẹ́ máa take àwọn action yẹn ẹ ṣe ń wá ibi tí mò ń gbé ibi tí àwọn èèyàn tá ń ṣiṣẹ́ òmìnira ń gbé torí ẹ fẹ́ carry out assassination so àti ta wọ́n fara kàn yín internationally mo ti gbé ìgbésẹ̀ yẹn already and mo dẹ̀ sẹ́yìn láti sọ pé torí ẹ̀ imply for Mr. Stephen and Mr. Sunday. Mr. Sunday ẹ má ẹ má bínú mà ṣé ìtẹ́ máa lead wọn lè ẹ̀ lè pé Mr. Sunday dáadáa ṣé ìlẹ̀ máa lead Yorùbá nation Mr. Sunday. <laughs> ìyá yìí lọ́wọ́ mi jòkó sí ẹ́. wọ́n á dé wọ́n á dé tó ní tí wọ́n ṣojú pẹ̀ ṣùgbọ́n tó bá mọ̀ pẹ̀ wọ́n lè mọ̀ pẹ̀ tó bá lè jẹ́ pé ẹlòmíì ló rán wọn bóyá pọ́lì tó ṣe àlọ́ yín ẹ ṣàlàyé ìyẹn ò tó bẹ̀ tẹ́lẹ̀ ni mo ṣe ń sọ yìí o èyí tẹ́ ẹ ṣe lọ́wọ́lọ́wọ́ yìí tẹ́ cross line lọ́wọ́lọ́wọ́ ẹ ti cross line tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ẹ ti cross line Yorùbá nation tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyẹn wà lẹ̀ ẹ ti cross line yẹn kọ́ ìyẹn wà lẹ̀ òtí yìí. Because assassination yìí eh? ẹ ti cross line ẹ cross line gidi gbogbo yín tẹ̀ sọ pé nọ́mbà èrè mi ló ń gbé. ṣé ń gbọ́ ẹ ti fa wèrè lọ́yàn gbogbo ẹ̀yin tẹ̀ sọ pé kinní kan nọ́mbà ẹ̀yìn ẹ ti fa wèrè yín níkù níkù wàláì ya ó máa ṣe fún yín gan bí ìwà ẹ̀ tẹ́lẹ̀ nọ́mbà ẹ̀ ló ń gbé ibi yìí ló ń gbé ah tó wá síwájú báyìí black lion máa tẹ̀lé ni èjìnlẹ̀ máa kọ̀ tó máa dé báyìí máa kó security wá bẹ́ẹ̀ everybody ẹ má dúró rẹ tẹ má sá lọ. mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ fún yín bó ṣe mọ̀ pé pọ́lísì yìí láti máa sọ pé irọ́ ni o irọ́ ni o haha nígbà tí ìgbà wa jẹ́rọ́ tí ò jẹ́rọ́ ẹ má mọ̀ torí ẹ ti cross line yìí mo máa ń sọ wípé mo respect privacy mo respect pé kí ẹ hmm, respect privacy kò sí tó kàn yín rárá rárá ibi tí mo wà ibi tí mo wà tẹ́lẹ̀ particular time kò kàn yín gbogbo nǹkan gbèsè ayé yín irọ́ irọ́ láyé yín so anybody tó bá ń ṣe nǹkan. ó máa ń respect privacy yàn tó tọ́ ni o ìfún ìyàwó bàbá akíntóyè tí mo lọ gbé wá <laughs> wọ́n respect privacy wọn Sunday Kútọ́mi tó gba thirty million wọ́n respect privacy ẹ̀ ìyá yìí sọ̀rọ̀. nǹkan kò sí ìtìlẹ̀ máa rò bó ṣe hmm. ọlọ́run rẹ̀ ní jẹ́ káwa parọ́. ẹ parọ́. nítorí kí ni. adelé là ń retí adelé adelé àná àwọn adelé. sọ fún kí ni against risk téèyàn tí o ṣe bí ara risk náà ní ìròyìn. Hmm. tẹ́ ń plan assassination. mo ti fi yé àwọn tó yẹ kí n fi yé àwọn ìgbésẹ̀ tó kù tá a máa fi kó àwọn tó wà bẹ́ẹ̀. Hmm. wọ́n máa fi wá sí òde wa. voice note wọ̀nyí àti tí eh, dọ̀tún yìí lómi ọ̀yẹ́ ṣe wọ́n ẹ̀ déjà láìpẹ́ àwọn fámìlì mi. ó sọ pé ibi tó gbèrè ibi tó ṣeré kí ló kọ́ ẹ pẹ̀lú ibi tí mo gbé tí ò bá ṣe pé ẹ ní àníyàn burúkú ó ṣàkókò ìjàmbá tí máa ṣe nínà ó yàtọ̀ wípé òkè ìgbà ya kí ìjọba change láti àwọn ológun sí àwọn alágbádá àti ṣẹ́rì kò dẹ̀ sí ẹni tí ò mọ ibi tó ń kálukú wà a máa ríra wa dáadáa. àwárí wọ̀. kò sí. ọlọ́run. mo ní òkè ibẹ̀ mo ti bẹ̀rẹ̀ sí kí ẹ messages àwọn alágbọ̀dé. ní <laughs> rest assured. wọn ò ní fẹ́ kí àjò yẹn kó kó wà successful. Hmm. tí ò bá bẹ̀ wà successful mo mọ ọkọ tó máa ṣẹlẹ̀. abẹ́rẹ́ ọlọ́run. ọlọ́run yé mi. mo hmm. dẹ̀ mọ̀. ìbí hmm. mi ni mo pariwo ní last year. tìdúró ó tìdúró àládélé. àwọn adélé dà. aṣọ fún yín òótọ́ ọ̀rọ̀ rẹ̀ gbọ́ yẹn. adélé dà. aṣọ rẹ̀ ìṣòro ló ṣẹlẹ̀ yìí. Eh, kí ló ṣẹlẹ̀. even beyond that tá a bá gbé ìgbésẹ̀ tó yẹ gbé bí ṣẹlẹ̀ sọmọ Yorùbá. a lè ń gbẹ̀gbẹ̀ sí àṣẹ ìgbẹ̀. ṣùgbọ́n tẹ́yìn. which one is it? Eh, Ibrahim yẹn tó ń pè ní ìjayà ó sọ bẹ́ẹ̀ àwọn máa gbé yẹn àwọn máa fi sínú eh, kí wọ́n ṣe pé central account. ẹ ẹ ṣe ẹ ṣe gọ́ọ̀mù ṣùṣà àwọn máa ṣe ṣe àti wípé owó yẹn ló fẹ́ pamọ́ kú. ìjìnlẹ̀ ajá náà sì. gbogbo owó tó ń rí ṣe ní gbogbo ọ̀pọ̀ tó ń ṣe tẹ́lẹ̀ wọn ò rí ṣe mọ́. one million dollars tí wọ́n fẹ́ gbà kí ló fẹ́ fi ṣe oníwàyò one million dollars tó fẹ́ gbà kí ló fẹ́ fi ṣe nínú history kan ṣe yorùbá nation àti pọ̀ pé èèyàn kan gba one million ó dẹ̀ bọ́ àtọ́ ló fẹ́ gba one million ìjìnlẹ̀ ajá náà sì balógun lẹ́yìn obìnrin adéwà mílẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ó yà á pé kí ni mo sọ fún ẹ orí àpadà pé wà á padà yára ẹ ní service at the end of the road táwọn tẹ́ ẹ gba owó lọ́wọ́ wọn tó bá wá ń wọ yín orí àpadà pé. sọlá ń tí ẹ jàre. Hmm, káwọn ṣáà ń sọ̀rọ̀ rẹ̀ bó sí òmìnira orílẹ̀-èdè tàwọn. ìyá à ń retí ẹ <laughs> abẹ́ wo tó fẹ́ náà tó bá fi kó gbogbo wa tó máa fi máa kó wa lọ gbọ́dọ̀ máa kó wa lọ ságodi géètì ìbàdàn àbí lẹ́kẹ́ àjà àbí cms ó máa gba lọ́ọ̀yà gan o lọ́ọ̀yà kọ́ńtì wo ló máa gbà tó bá ti arrest àti amẹ́ríkà lọ́ọ̀yà kọ́ńtì wo ló máa gbà <laughs> àwọn ti germany ẹni tó wà ní germany yẹn ìyá be rest assured ìwọ tó wà ní germany be rest assured ìwọ tó wà ní england be rest assured ìwọ tó wà ní uk be rest assured ìwọ tó wà ní kíní kan be rest assured everybody ma ba rest assured wo ọ̀dà wàá wà ọ̀rá ètí o ọlọ́run àwọn náà pàṣẹ fáwọn èrè lọ́yàn a ní kọ́tà bẹ́ẹ̀ ṣe sí ẹ̀ àmọ́ àní dákẹ́ ọlọ́run kí ló ń dà ẹ́ láàmú kí ló ń jẹ́ ẹ láyà wọ́n níbì kan ló ń gbé ẹni tó máa assassinate yẹn máa wá sọ fún yàn Sunday Igboho tó kà ló ń gbé ń bàdàn gbogbo èèyàn ló mọ ilé ẹ̀ ilé ẹ̀ gan kò ní gate gate tó wà ń bẹ̀ kò ní padlock àwa Akíntóyè àwọn ayé mọ ibi tó ń gbé kó tó dèrò kútọ̀nù kútọ̀nù tó tún wọ àwọn ayé tún lọ síbẹ̀ <laughs> then why are you so scared ìkà ló máa ń pín ọ̀pọ̀ fẹ́ pa òun apani kò kí ń gbà kan múdà kó torí òun kọjá ta ló fẹ́ pa ẹ̀ bíbélì sọ pé tí wọ́n bá ṣe rere ah, ara kí ó àyè ẹbí kí ló ń dẹ̀ láàmú kí ló ń jẹ lára ah, kí ló ń bẹ̀ ẹ́ lẹ́rù padà calm down àwa kọ́ la máa pa ẹ́ àwa kọ́ la máa assassinate ẹ̀ àwọn tó gbowó lọ́wọ́ wọn tó bá bẹ̀ sí ní dá ìpèjọ fún ẹ wọ́n bẹ̀rẹ̀ sí ní rọ òjò èpè fún ẹ àwọn yẹn ojú wọn padà máa la tọrọ ìyá tó ti gbé ilé ọmọ ẹ̀ kalẹ̀ last last ọmọ bá béèrè wọlé lọ́wọ́ ẹ̀ ibẹ̀ ló ti máa rẹ́jọ́ rẹ̀ ọ̀gbẹ́ni pátá rẹ̀ kó pàlàpàlà síwájú ó lọ skul ọ̀bọ̀ wọn àwọn agbé wọn àwọn ò lọ skul ọ̀bọ̀ kò fò wá skul mọ́ńkì olómọ́ńkì skul olóòfò kó jásí jásí lọ kó fò síwájú ẹ̀yin tẹ́ ń pè mí wá wuyì òpá lẹ́rìn lóore kí lóore kí ni wọ́n pa yín eléṣẹ́ ìṣòro eléyìí mọ́pọ̀lọ́ wá báyìí ọ̀gbẹ́ni gbé bipolar lọ sí eléyìí ti ní bipolar jàre ẹ bá nì mí lára pẹ̀lú pẹ̀lẹ́ dúpẹ́ <laughs> pẹ̀lẹ́ ẹ wò eléyìí ò gbádùn jàre ṣó yẹ kó rí bẹ́ẹ̀ mo fẹ́ play fún yín ṣó yẹ kó rí bẹ́ẹ̀ lọ́rẹ́ mi ó máa ń fún one by one ṣó yẹ kó rí bẹ́ẹ̀ yá ṣe fídíò àwọn wọ́n ní mò ń dúró dè hmm. báyà ṣe fídíò ẹjọ́ bá ayé fà ó yín àjọ pé ẹ kó wèrè síwájú ẹ̀yin tèmi mo nífẹ̀ẹ́ yín o i love you Yorùbáwùyí lèmi ń jẹ́ o Yorùbáwùyí lórúkọ tèmi kẹ́ subscribe sí youtube channel yẹn o kẹ́ tẹ̀lé notification button yín o kẹ́ tẹ all notification o kẹ́ máa gbádùn ọ̀rọ̀ tó má ti bẹ̀rẹ̀ wèrè wọn wọ́n máa tó jà ṣe wọ́n pọ́n ṣe jìnlẹ̀ àlàyé ó pọ́n ṣe yẹ kó tún sọ fún ṣe yẹ kó bẹ̀ pé Ọlọ́run ló sọ pé lórí page ṣe yẹ kó rí bẹ́ẹ̀ ni kò tó máa sọ̀rọ̀ lórí page ẹnìkan ni o and after his after her page no other pages ó sọ fún ṣe yẹ kó rí bẹ́ẹ̀ ni ọlọ́run sọ fún un pé <laughs> radio station ṣe yẹ kó rí bẹ́ẹ̀ aláì ó máa jọ amúnudùn radio station àbí kó má ìpínlẹ̀ lọ àìjákè amúnudùn radio station fún ṣe yẹ kó rí bẹ́ẹ̀ o <laughs> ọlọ́bẹ̀ lélẹ̀ ọlọ́bẹ̀ ọgbọ́n ọlọ́bẹ̀ ọlọ́bẹ̀ oníyàmàyàmà oníjàkújàkú onírẹ̀dẹ̀rẹ̀dẹ̀ oníkànkàn onípàǹpàun oníjẹ̀bẹ̀ ó ṣàrí mẹ́nà àwọn àríro sọmọdé ọmọ aládìkú ìgbowó ọ̀ṣà àtó ń bọ̀ tàtó ń jagun kiri where you dey ọ̀gbẹ́ni pàṣà rẹ̀ wà ká pípì kan tó tẹ́ ń kó ní mu us cbr ti kókó ṣìdàrú kó wéèrè síwájú jàre wo yorùbá wuyì lèmi ń jẹ eléyìí kò sọ̀rọ̀ lọ́rọ̀ ẹ̀ jàre.